com fé, dá ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń gbọ́ mi lórúkọ jésù yóò dára fún yín o ẹ ra àánú gbà lónìí orí ẹnìkọ̀ọ̀kan yóò ní gbàbọ̀dẹ̀ ẹ̀rí tó fẹ́ jẹ́ lọ́sẹ̀ yìí yóò dé lónìí àánú ọlọ́run yóò ṣe fún ọ ẹ̀yin ọlọ́jọ́ bí ẹ kú oríire olúwa yóò rẹ́ràn lọ́wọ́ sí yín ohun tí ọkàn rẹ fẹ́ tí ò ní pa ọ́ lára tó ń béèrè yẹn olúwa yóò ṣe àkókò ẹ̀rí ẹ yóò dé ìlérí ọlọ́run yóò ṣẹ ojú òní tì yín ní ọjọ́ orí tuntun yìí ẹ ó ní àṣeyọrí tuntun ẹ̀mí gígùn yóò jẹ́ tiyín ìlera pípé lẹ́ẹ̀fì ló gbà ìjọba ọlọ́run ò sì ní bọ́ lọ́wọ́ yín lórúkọ jésù kristi olúwa wa. mo wà nínú ìwé luke orí fifteen ẹsẹ̀ twenty two àti twenty three làákàkín tó sòrè fún wa luke orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún bíbélì wípé ṣùgbọ́n bàbá náà sọ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ tètè mú aṣọ tí ó dára jùlọ wá kí ẹ fi wọ̀ ọ́ ẹ fi òrùka sí i lọ́wọ́ ẹ fún un ní bàtà kí ó wọ̀ ẹ wá lọ mú màálù tó sanra wá kí ẹ pa á kí ẹ sì jẹ́ kí a máa ṣe àríyá ògo ni fún ọlọ́run lókè ọ̀run ìtàn tí wọ́n kọ́ wa ní Sunday school ni mo kà fún ayé ìtàn tí a pè ní ọmọ ònàkúnà ọmọ ònàkúnà ni a pè torí pé ó ná ogún ìní rẹ̀ ọ̀nà nínàkúnà kò tó burú kéèyàn béèrè lọ́wọ́ bàbá ẹ̀ ohun tó fẹ́ àti ìní ẹ̀ ṣùgbọ́n tó burú tó mọ̀ ọmọkùnrin ṣe ni pé ó fi bàbá rẹ̀ sílẹ̀ ó lọ sí orílẹ̀ tó jìnnà ọ̀pọ̀lọpọ̀ wà la máa ń ṣe bẹ́ẹ̀ nígbà bá gba nǹkan lọ́wọ́ Ọlọ́run tán á fọlọ́run sílẹ̀ á wàá jìnnà sọlọ́run tẹ́yìn bá jìnnà sọlọ́run àwọn tí máa ń waste nǹkan the wasters àwọn ẹ̀mí tí máa ń fi nǹkan ṣòfò mọ́yàn lọ́wọ́ wọn kún ìta lórúkọ Jésù yóò dára fún un ṣùgbọ́n níjọ́ kan ọmọ ìpinnu pé òun mọ bàbá òun òun ó padà sílé bàbá òun pé níbẹ̀ ìyàwó lè máa jẹun báyìí ó dẹ̀ padà bàbá rẹ̀ wá rí lọ́ọ̀kan ó rọ̀ mọ́ lọ́rùn ó daṣọ àánú bò ó fún un lórúkọ àánú ó sì wọ̀ ní bàtà àánú kí ni mò ń sọ láàárọ̀ yìí àánú ọlọ́run ga ju àṣìṣe rẹ lọ àánú ọlọ́run ga ju mistake ẹ lọ the mercy of God is greater than your mistake the mercy of God is greater than your mess wo padà wá sílé kò nǹkan kan níta wasters àwọn afiniṣòfò lókùtà padà wá sí ọ̀dọ̀ ọlọ́run rẹ̀ your mistake is relevant his mercy is greater than your mistake. ìyé yìí ni ló rán mi sí ọ láàárọ̀ yìí padà wá sílé ọlọ́run fẹ́ daṣọ àánú bọ̀ ọlọ́run fẹ́ tún ayé rẹ̀ ṣe padà wá dọ̀ rẹ̀ ronúpìwàdà padà wá sílé rẹ̀ ó dá mi lójú pé yóò tẹ̀wọ́ gbà ọ́ pẹ̀lú àánú aláàánú ni àánú rẹ̀ ga ju nǹkan lọ yóò sì dára fún ọ ó yá tẹ́wọ́ kí n súre fún ọ bí o ṣe ń padà sí ọ̀dọ̀ ọlọ́run kó rà àánú gbà aṣọ àánú olúwa dàbọ̀ òrùka àánú olúwa fi sí ọ lọ́wọ́ bàtà àánú olúwa wọ̀ fún ọ olúwa yóò fi àánú ṣe ayé ẹ lọ́ṣọ̀ọ́ olúwa yóò fi ojú rere ṣe ayé ẹ lọ́ṣọ̀ọ́ gbogbo ìkólọ rẹ olúwa yóò dá padà gbogbo ohun tó ti ṣòfò mọ́ ọ lọ́wọ́ olúwa yóò dá padà sínú ayé rẹ ohun tó sọnù tíyà fi ń jẹ ọ́ ohun tó sọnù sínú àgbèrè tó sọnù sínú panṣágà tó sọnù sínú àìmọ̀ àti àìkíyèsára lórúkọ jésù kí àánú ọlọ́run kó dá padà fún ọ bẹ́ẹ̀ ni yóò rí ìpinnu àwọn èèyàn bí lórí ayé ẹ̀ ẹ̀mí mọ́ yí dànù lónìí ìpàdé tí ọmọ aráyé ṣe láti fi já ọbọ lórúkọ Jésù á ìpàdé yẹrú lónìí o ìgbìmọ̀ òkùnkùn tó gbé omi òkùnkùn dání láti paná ògo rẹ lórúkọ Jésù wọn gba ìjákulẹ̀ ọjọ́ òní yóò dára fún ọ ayé òní fẹ́ kúnra ọ lọ́wọ́ ilé rẹ òní dilé ọ̀fọ̀ ó lọrí lónìí ó dẹ̀ bọ̀ rí àlàáfíà fún orílẹ̀-èdè yìí àlàáfíà fún ayé rẹ ẹ̀yin tẹ̀ ń ṣàárẹ̀ Olúwa gbé dìde ọwọ́ àlàáfíà ọ̀run ó kàn yín ìmọ́lẹ̀ ọ̀run yóò jẹ́ àmọ̀nà fún yín lópin ọjọ́ òní ó fò fàyọ̀ ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ ńlá Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah Túnjí ọmọ Òkùnlọ́lá àlàáfíà ni fún yín. ire mo jí rí ayọ̀.